àwọn oríṣiríṣi nǹkan òun la fẹ́ mẹ́nuba ìtawà títorí ẹ̀ wá gan ọ̀tọ̀ àwọn nǹkan mi wá rèlù tó ní bùkátà ká mẹ́nuba inú fi jẹ́ pé ìmọ̀ ká máa bá ìdánilẹ́kọ̀ọ́ lọ àti ká padà síbi àkéèsì tá a fẹ́ sí gan tàbí ká kó méjèèjì pọ̀. àmú kan nínú ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta gbé kalẹ̀. ẹ wọ́n ní ká kó pọ̀ náà ẹ jẹ́ ká ní sùúrù ẹ jọ̀ọ́. يقول الله سبحانه وتعالى في كتاب العزيز في سورة الجن وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا ويقول في سورة آخر في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالقطوع والعصال رجال لا تليهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة àwọn àyà méjèèjì yìí yóò kọ dálérí àkíyèsí tá a fẹ́ gbogbo wa sí nínú mọ́ṣáláṣí yìí. ó dàbí ẹni wípé àwọn kan ti yan mọ́ṣáláṣí jẹ nínú wa wọ́n ti ṣe àbùsí sí mọ́ṣáláṣí wọ́n sì ti tún mọ́ṣáláṣí ní ẹ̀tọ́ rẹ̀ tí wọ́n fún lẹ́tọ̀ọ́ rẹ̀. alukwani karim tẹ́nì kọ̀ọ̀kan wa tí ó fi kú ìníbanisọ̀rọ̀. tẹ́nì kọ̀ọ̀kan tó fi sọ pé màsálámà ìrẹ́lẹ̀ ayé o kùránì sì bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan wá sọ̀rọ̀ kùránì èsì tá à ń ṣe ní àsọ̀rọ̀ tá a fi kọ́nu lé àbágbèsórí kọ́bọ́ọ̀dù àbáfi dẹkóréètì bí kì í wá pé a máa kà á yóò sì máa bá ní sọ̀rọ̀ a sì máa ṣe tí bá ní sọ yẹn. bí wọn bẹ́ẹ̀ ní torí èyí tí mo kọ́kàn lọ́kàn yìí èyí tí mo kà sí kejì lọ́bẹ̀rẹ̀ aláwo fi buyutin adinallahu an turfa wa yudhkara fi fi buyutin buyut jamu bayti. ní àwọn ilé kan buyutin ní àwọn ilé kan lórílẹ̀ ayé adinallahu. Allah subhanahu wa ta'ala ọ̀pàṣẹ rẹ̀ ọ̀pàṣẹ rẹ̀ ó sì fún wa ní ìyọ̀ǹda anturfa wa yudhkara fi asmu. wọ́n gbọ́dọ̀ ṣe àgbéga àti Allah subhanahu wa ta'ala nínú له فيها بالغدو والآصال ìjọ tààrọ̀ bá ti ń rọ̀ tójúmọ́ ti ń mọ́ dálẹ́lẹ́ ìṣẹ́pẹ̀ wọ́n mọ̀ sàfihàn ọ̀nà ọba níbẹ̀. àwọn oníwà sàfọ̀mọ́ rìjà lónìí àwọn kan náà bẹ̀ẹ́dẹ́ nìyà. látùlẹ̀ yìí ń tijárọ̀ tó wọ́n lábẹ́ àǹdíkìrìlá kátàkárà. kama lé owó lé ayé ti. lábẹ́rẹ̀ gbogbo gbọdọ̀mọ́rọ̀ lé ayé láti ní ìhìn kò ní í dí wọn lọ́wọ́ láti lè wá sí ti Allah nínú mọ́ṣáláṣí yìí. لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله لا تسنتي الله ليس ذكر الناس كيسنا جو مدينيا walaysa khusumat kì í ṣe pọ̀ bára wọn jà walaysa mujadalat kì í ṣe pọ̀ bára wọn jiyàn walaysa tanasuat kì í ṣe pọ̀ bára fa àkàmọ́ lọ́wọ́ nínú mọ́ṣáláṣí. an zikirillah nǹkan kan ò ní dín lọ́wọ́ láti ìrántí Allah wa iqami salat àti láti gbèrú dúró wa ita ìzaka láti gbèrú zaka. àwọn wọ̀nyí wọ́n mọ tí wọ́n ń ṣe. tá a bá fẹ́ mọ kí ni ẹ̀kọ́ tá a rí kọ́ lágbára àáyà ń etí aláwọ̀ ní àtúrọ̀ ẹ̀kọ́ mọ́síláṣí ló mọ̀ máa sọ fún wa. lidikirila wọ́rọ́fà àdìkárìlá alamani àti sálàbí sọ̀lẹ̀ kásìrẹ́tì aláwọ̀. kábí aláwọ̀ tóbi nílànà táwọn sàábẹ́ àti àníwá Muhammad sọ̀rọ̀ lànà sọ̀tẹ́ gbàgbẹ́ tóbi. nǹkan kò ní dí a láti lè wọ́n mọ́síláṣí. tàbá dé mọ́síláṣí náà nǹkan náà àáwọ̀ àwa láti gbé òun dúró. a Allah dúró níbẹ̀ lọ́nà tó tọ́ àkùntọ́ káwọ́ síbi àyà mi ní suratul jinn wa anna al-masajida lillah tọ́ba lọ bùyúùtì mìtà kọ́kọ́ àwọn ilé olúwa ilé Allah bùyúùtì. ọwọ́ àrùn mọ́sálásí ń bò mí wa anna al-masajida lillah fala tad'u ma'a Allahi ahadan gbogbo bá gbogbo mọ́sálásí láyé lórílẹ̀ ayé gbogbo mọ́sálásí lórílẹ̀ ayé lillah ẹ máa ma sá lẹ́sà fún àmọ́ nìkan ni ẹ mẹ́kọ̀ ọ̀kan mi wọ̀ bẹ̀. bóò la ṣe mọ̀ báà ní kó ọ̀kan mi wọ̀ bẹ̀ ẹ ṣe mọ́ṣáláṣí ẹ sá lẹ́sà fún àmọ́. fàlẹ́ tẹ́tẹ̀hún ma àlọ́ọ̀hìn àhàdá ẹ gbọ́dọ̀ pé kámi pẹ̀lú àlọ́ nínú mọ́ṣáláṣí. àwọn kan ti yan mọ́ṣáláṣí jẹ wọ́n si àbòsí mọ́sálásí wọn ò sì fún mọ́sálásí ní ẹ̀tọ́ rẹ̀ mọ́sálásí ìsílẹ̀ ariwo wallahi alazim ẹ ẹ̀ mọ̀ pé aláwọ̀ bú àwọn kan ni. wọ́n sọ pé tó ìjọ sí wọn tí wọ́n wá sí nílé olúwa ìlànà ariwo ni ee ee ee àti tina ti Allah subhanahu wa ta'ala. àwọn tí ìṣẹ̀lẹ̀ sí Islam ariwo wá sí mẹ́sàásì mùsùlùmí. wọn tó pèrú ariwo wọn pèrú lọ́wọ́ àfúrú pípè gan lẹ́tọ̀ọ́ rẹ̀ wọ́n tún pèrú tán náà akírun tán àgbúrò ariwo la ẹjọ́ torí Allah subhanahu wa ta'ala ẹjẹ́ afọmọ́síláṣí lẹ́tọ̀ọ́ ẹ̀ pàápàá jùlọ nǹkan méjì tí wọ́n á rò mọ́ mọ́síláṣí tó yẹ pé yóò lè jẹ́ kí mọ́síláṣí náà lè ṣe kí ni o ó lè gbẹ ẹ̀tọ́ rẹ̀ pé látọ̀dọ̀ wa kí nìkan méjì náà nahnu fi shahr Ramadan wa nahnu fi ayyamil i'tikaf àwọn oṣù Ramadan inú mọ́síláṣí náà máa dùn. tún wá pọ̀ tó àyè pọ̀ báyìí lójúmọ́ lọ́jọ́ lásán àtún pọ̀ báyìí àtún wá pọ̀ sí àyàmì ní ìtìká lẹ́wọ̀n sùkúta sí ìtìká inú mọ́sálásí ó dùn pé àwọn factors kan ti wà tí yóò jẹ́ kí ẹni fóun lẹ́tọ̀ọ́ kí lè aláwọ̀ sọ ní Suratul Baqara wọ́n láwọn yẹn lọ́kọ̀ ìyàwó wàlá tubashiruhunna wa antum aakifuna fil masajid tẹ̀ ẹ̀ta kẹ́tí àwọn ìyàwó yín ẹ lọ sí itikaf níbo nínú mọ́ṣáláṣí. èmi ò tí ì máa ń tọ́ da ti agbóhùn kẹlẹ́ níbẹ̀ ń àwa kan láwọn afọ obìnrin lẹ́sìn kákàká ẹ̀yìn àwọn ọmọ kọ̀rẹ́tì wọn ẹ bá wọn kò níyàwó ń bẹ̀ nínú wa bàbá parí ẹ̀dá lẹ́kọ̀ọ́ ní ìsìn tílẹ̀ ti má dáadáa tí ọwọ́ àpèbọ́yá ń mú kí ní kẹlẹ́ máa pera yín ni o ẹ bá ní ẹrẹ ohun yín lẹ̀ kìí ṣe àwa yìí àwa yòókù dáhà níyàwó mbẹ́ o náà máa gba pákó mọ́ lórí. akẹ́tùwọ́ sọ̀rọ̀ kátó yẹ pé yóò bí àwàdà yóò bí àwàdà láàrin wa àtàwọn obìnrin fi masjid wọ́n fi Ramadan wọ́n fi lè tìkáàfù sáwọn àfọ̀sọ́ tí ń ba ìtìkáàfù jẹ́ fún yín ni. ẹja bẹ̀rù Allah subhanahu wa ta'ala. ṣe ọkùnrin náà lè kó ìbọ̀sá gómìnà sì ti ká fún mọ́ ní àwọn obìnrin lẹ̀. àbá lè obìnrin pé ọkùnrin kan ní sèkí ni òun ní ojókòó àbá ní gbogbo yẹn ọ̀dà kálukọ́ máa lọ lé. torí pa àfọ́nsá lẹ́tọ̀ rẹ̀ èyí ti ká fún àbí ti ká fún lẹ́tọ̀ rẹ̀. ẹjọ́ turu tó jẹ́ sọ́njọ́ òní ìbíjẹta ni pé pé ó di bẹ́ẹ̀ ti custom culture wa ní ìwẹ̀ tí àìsírọ̀ náà bá ti lọ bí mẹ́wàá àwa mọ́ṣáláṣí amúwé ẹ̀yá ẹ̀ àmàrà wa ẹlòmíràn ọmọ pé ìtìká gbọ́n ló wá sí. èmi ò tí ì lè mọ tó bí ọ̀rọ̀ kódà tó yẹ bá a fẹ́ ṣe ìtìká fọ́ dáadáa ni gbogbo ọ̀dọ́ àbẹ̀bẹ̀ ara sọ àkọ́jáde pọ̀ mọ́ṣáláṣí náà àwọn àhàn sọ̀tọ̀ sọ kò sùtú kéne kò ní ó ń ké kúkúkú yìí tó bá sọ náà ọgbọ́dọ̀ máa ń tọ́jọ mẹ́rọ ẹ̀sìn kì í sọ̀rọ̀ lé ayé ẹjọ́ torí Allah subhanahu wa ta'ala mọ́ bẹ̀yìn ni ìwọ̀n àbọ̀jọ́ díẹ̀ péré ló kù òru twenty four ti lọ àmọ́ òru twenty five lónìí twenty six twenty seven twenty eight twenty nine kí ibi tá a ya ẹ tí ọmọ kankan gbogbo wa àti ibi tí mo sọ̀rọ̀ bóyá lè láti kọrin gan ti lọ dáàmú. torí tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó sọ fún wa ni pé ká wá sí mẹ́wàá gbẹ̀yìn ó tún wá fẹ́ pé fúyẹ́ fún wa ó ní ká wá sí mọ́kànlélógún mọ́kànlélógún as ó ti lọ ó ní àwa sí. mẹ́tàlélógún òun náà ṣe kí ni o ó ti lọ. wàmẹ́ àdàrà ta ló fi hàn án pé méjèèjì yẹn bóyá kò sí lẹ́tọ̀ kọ́rọ́ nínú méjèèjì bóun ló ṣe lù ú. òfin abẹ́lé tó kù náà yàní balabala bọ̀dà kìíní kan ẹ̀yà kìíní kan ọmọ kìíní kan ẹ̀yìn kìíní kan sísá ẹ̀ ń pariwo lé alórí o ṣé ń tọ́ wá sí mọ́sáàsì nìyẹn. ṣé bá a di bùkátà wà láti lé ni bùkátà àwọn àfíàs different àfíàs láti wà láti lé pé kọlọmba ni bíyà rẹ pé ká tó jáde tẹ́lẹ̀ jìkà kó ti fi kún fàyà kún sí gbogbo tá a gbé wá ṣé sísá ọ sísá bá ń rìn ṣébi tó ti gbà kún fàyà kún tiẹ̀ nìyẹn ẹ̀já bẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala ẹ̀já dúbà wọn. ẹlẹ́ẹ̀kejì lákèsí Allah sọ ní Suratul Baqara ó ní. وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الابيض من الخيط الاسود من الفجر ثم اتموا الصيام الى الليل. اي مسلم فاني وفوني كما جاء كما مو فني لك انا افا استاذ ابو

حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر àní pẹ̀lú jújù tó rà àti tẹ̀síìr títí àlùfájà ló fi ṣègbè ni o tí ó fi yọ. gbèdéke yẹn pé ìgbà tó o gbọ́dọ̀ dà òun ìgbà tó àlùfájà bá ṣègbè ni o tó yọ. tó ti ayọ̀ tó kí ni next step tó gbọ́dọ̀ kó o ṣe òní tó ma àfi mùsùlùmá ilẹ̀ lẹ́yìn àwẹ̀ wa bẹ̀rẹ̀ wa bẹ̀rẹ̀ àwẹ̀ rẹ máa mú nsò ilẹ̀ lẹ́yìn tí a lè fi lẹ́ ní ìsìn báyìí kí la fẹ́ fàyọ nídàjọ́ injunction ìní pé ìgbòlá tó bẹ̀rẹ̀ àwẹ̀ wa kàǹgbà ìgbòlá tó tẹnu dúró tá à ní jẹ nǹkan kan àfẹ́ máa táìmù ẹ̀ ní ìsìn. ìgò náà láàsì tó ẹnu tá a dá dúró tá a ti pa yẹn ìgò láàtò tí nǹkan bọ̀bẹ̀ tá a máa jẹ́ ìbẹ̀rẹ̀ àti o àti ìparí a gbọ́dọ̀ ṣe àkíyèsí ẹ̀ wa asọpọ aláfọ aláfọ láti máa jẹun lóru máa jẹun sùn máa jẹun sùn máa jẹun sùn ọba bẹ̀rẹ̀ sàárì tiẹ̀ alẹ́ gbogbo ọba bẹ̀rẹ̀ rẹ̀ látago méjìlá òru náà ni kọ́ ọ látago mẹ́ta òru náà ni ṣùgbọ́n ìtọ́ dáa jùlọ òun ni ọ̀rọ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam torí àwọn àjọ mi sì wà lẹ́yìn tí nínú ibùdó oore wọ́n wà nínú òkun tí ń lúwẹ̀ nínú oore wọn sì wà pẹ̀lú oore oríire ń bẹ pẹ̀lú wọn. nígbà wo ni orí ọmọ wà pẹ̀lú wọn. ma ajalu fitr wa akharu sahar ìgbà tí a bá ti ń lọ sáàrì lára láti jẹ wọn sùnmọ́wọ́ oun wọn tètè jẹ wọn gbẹ̀yìn tí a bá ti ń jẹ lọ́wọ́ gbẹ̀yìn yẹn tí wọn máa jẹ kan òru aago méjì òru tó pé ọwọ́ ìgbẹ̀yìn nígbà fẹ́ ń lọ ń fẹ́ má tóru ń lọ fẹ́ kásẹ̀ kó lé ayé ọwọ́ wọn jẹ ó náà wà tó wà lábẹ́ ìgbà náà sọ pé summa atimu siyamu ila layl ẹ mú àwẹ̀ yín di alẹ́ alẹ́ tó wá ní ẹ mú àwẹ̀ yín dà yẹn níbi àyà kùránì kọba ní fi táìmù bẹ ó ń lé léèlú sì ní ìtógùn ni tóòrùn bá ti lè wọ̀ léèlú bẹ̀rẹ̀ léèlú òòrùn bẹ̀rẹ̀ láti gbà nígbà tóòrùn bá ti wọ̀ léèlú bẹ̀rẹ̀ máa lọ síwájú máa lọ wájú máa lọ wájú bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn bẹ̀bá yàgò méje ní wọ̀ ni o ìyẹn pé mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá ìyẹn pé ìwọ́tọ̀ ọba sínú tam tó rùn wọ̀n gangan láago méje ọba àmà jẹun ní aago mẹ́jọ aago mẹ́sàn-án tọ́fẹ́ lọ sí kí n tọ́fẹ́ lọ sínú mẹ́ ṣùgbọ́n ṣẹ̀rí àtúwá dọ̀ padà bákan náà ní sunan níbi wa Muhammad sallallahu alayhi wa sallam. ó ní ìdá akpala leilu minahuna wàhádìbára anaharu minahuna faqad أو كما قال صلوات الله وسلامه عليه tí òru bá yọ láti bí tó lóun gbọ́ òun ti délé ayé o tọ́sàn-án tó ferege lọ́nà bí ó ní pàkọ́dé aftara sọ́ọ̀yìn aláwẹ̀ sí kíni o ti sínú ó ti nǹkan bẹ́ẹ̀ o ti nǹkan bẹ́ẹ̀ ní sí kíni o ó ti délé ọ̀lẹ́ ayé bóun láti wá mọ̀ táìmù tó yẹ pé fi ní jọ̀sán fi ní jáwẹ́ ìgbò láwà sínú tó yẹ pé àtúntí kí ni o àtúwá ní já àwẹ̀ bákan náà ìtàlí mẹ́sàáyé kọ́pọ̀ lórí ìjókòó yìí torí pé ó ní àwọn ọ̀nà kátà ń gbà ma àsìkò oorun kọ̀ọ̀kan. ní kúkúrú èdè láwọn ọjọ́ tá a ẹ̀rù mo gbólóhùn dáa jùlọ dandan dáa jùlọ olùpẹ̀kẹ́ yìí ọ̀bẹ rẹ̀ sàárì ní jíjẹ kọ́mọ tìbẹ̀nu báyìí láti nǹkan bíi aago mẹ́rin àbọ̀ fẹ́ǹtì kọ̀yára jẹun tí ò sì lọ́ra jẹun torí èèyàn lé ìyìn lérò pé tí gbé kóńgò rẹ̀ sí kò lè lo odidi wákàtí kan tí ó fi jẹ tán. lẹ́yìn àgbàdo kò tí ẹ̀ lè jẹ́ bí ìdajì kò lè jẹ́ bí ìdá mẹ́ta gan àbí ìdá kanu mẹ́wàá tí kúrò sọ pé tó o ti tó. tó bá rí bẹ́ẹ̀ tí yẹn bá bẹ̀rẹ̀ sàrí jíjẹ láago mẹ́rin ààbọ̀ ọpẹ́ ọlọ́ra ọkánjú o yóò lè parí ìsàgò márùn-ún ìyẹn pé ó fi odidi ọgbọ̀n ṣẹ́jú ṣe kí ni o fi jẹun. tó bá ń mọ̀ pé wọ́n ń tiẹ̀ kò sí ètè ìjẹ́ tiẹ̀ bẹ̀rẹ̀ látago mẹ́rin pé wákàtí kan lọ́fẹ́ fi yẹn ọ̀tọ̀ lẹ́ran dídín ọ̀tọ̀ lẹ́ja ọ̀tọ̀ ní bẹ́fíríjì ọ̀tọ̀ ní ìrẹsì fúráìnì tó ní kọ́nà ọ̀tẹ̀ wàá fẹ́ gbogbo ẹ̀ ní kọ̀ọ̀kan wọ́n ṣàtìwájú ẹ̀ ni wákàtí kan pan ó ṣe ti pọ̀ jù wo amẹ́rin some minutes ó ti parí ẹ̀ ní kúkúrú èdè mẹ́rin kọ́ máa kọ́ máa kọ́ máa kọ́ máa ètò dáa jùlọ oníkọ́dá ọdún làgọ́ márùn ní five kì í sẹ̀dá kọ́dá ọdún ní five o kì í sẹ̀dá kọ́dá ọdún five o torí pé aláṣọ pé àtà yàtọ̀ bẹ́ẹ̀ yàn dẹ́gbùn kọ́dá àlùfáyàrí yọ lówí tó mọ̀ àlùfáyàrí ti yọ lódó stop ṣùgbọ́n ètò dáa jùlọ kó stop five kọ́yẹ́ pé yọ fọ gbogbo yọ ta yín ni yọ mú ni yóò ti gbogbo ẹ̀ ní gbogbo láti nǹkan bíi five oh one five oh two five oh three kọ́yẹ́ pé gbogbo ẹ̀ ní sẹ́kínì òní káwá nítò wọ́n pẹ́ wọ́n tó dáná oúnjẹ tán àbí wọn náà tiẹ̀ ní oúnjẹ yẹn dùn àbí òun tiẹ̀ tí ì jẹ́ débi kan torí pé ìwọ gan-an kíní yóò tí ì tó dáadáa nú òun lá máa pa ń sòwò kọ́ pàjágo márùn lọ àǹfààní wà fún ọ bẹ́ẹ̀ máa fà máa fà máa fà máa fà ètò dáa jùlọ bá fà fà fà fà fà kò stop ní five fifteen má jẹ́ kankan mẹ́rin five fifteen yẹn torí títà ìmù sọ fún wa ìsìn ni pé àṣùbà ń tó ní five twenty eight or five twenty nine ní ti ń sọ fún wa nù. aago márùn ó kọjá ìṣẹ́jú méjìdínlọ́gbọ̀n àbí ó ìṣẹ́jú mọ́kàndínlọ́gbọ̀n yẹn pé five thirty minus one. ìtòní yọ ọyọ̀rùn ṣùgbọ́n. àwọn táwọn wò tá a fi ń sọ táìmù yìí tọba bẹ kọ̀ǹpìà rẹ̀ pé ètò tó wà nẹ́tọ́rà gan tọba wo sánmà bí ìṣẹ́jú kan méjì ni a fi ṣe kí ni o a fi ń tayọ ara wọn láti ló fi dáa kó stọ́ọ̀pù ní fifteen five kí ni o five fifteen. tọ́tìlì stọ́ọ̀pù ọkàn náà balẹ̀ pé o ò tí ì ṣe àṣejù níbi sàárẹ̀ tó ń jẹ. lágbègbè róò ní àwọn náà wọn kà jẹ nsọ a sì máa lọ àmàbọ a sì máa gbóhùn bí ẹni jẹ ìyẹn làwọn fẹẹ gba síbi rẹ sọwọ rẹ ìyẹn báwọn ó wá bu ìsínú tá a bá dáwọ́ dúró ní five fifteen yẹn pé àfààfààfà ni a fi wọ five fifteen o ìyẹn pé a sọ pé àbùsà sọ pé kásá máa dáwọ́ dúró five fifteen rárá o lè dáwọ́ dúró before that five fifteen tọ́ ọ bá sì máa alifájàre pọ́nbélé gan tọ́ ọmọ gbàtà alifájàre ń bẹ̀rẹ̀ gan o lè rí kọjá five fifteen kọmọ five eighteen tọ́pọ̀ dáàmì tó mọ̀ tí wọ́n bá dá àlùfáàjà rí máa tọ́ gbà tí ó yọ tó pé ọ̀bùnrin sábà fún gbà tí ó yọ yóò ti yọ tẹ́ka tó mọ̀ kó sí kíni o ọ̀yọ̀. ọwọ́ àkùgbó náà sínú ìsínú wa fún àti mo sì yá àwọn ìlẹ̀lẹ̀ ẹ lọ sínú gbà tí alẹ́ bá ti kíni o tọ́ bá lẹ́ ìgbó lálẹ́ ńlẹ́ ní ìsìn. ìgbà kọ́ bẹ̀rẹ̀ Ramadan láwọn ọjọ àkọ́kọ́ ìkejì ìkẹta ìkẹrin ìkarùn kankan. aago méje ó ń kù bí ìṣẹ́jú márùn aago méje ó ń kù bí ìṣẹ́jú mẹ́rin bá a sì ń gbà lọ bá a sì ń gbà lọ nìyẹn. nígbà ọ̀ya ó tún wá yàtọ̀ tó yí ojú ọjọ́ yí padà. ọwọ́ àǹfààní aago méje ó kù ṣẹ́jú méjìlá aago méje ó kù láàrin six fifty or six forty eight èmi lè six fifty two ìjẹ́ sábì yàtọ̀ síra ju bí ìṣẹ́jú méjì méjì lọ ṣùgbọ́n tó bá wo táìmù tí aláwọn kìíní yìí ń fún yàn tó bá wo ètí aláwọ̀ gan darí gan fúnra rẹ̀ orúkọ bí ìṣẹ́jú kan méjì náà fi yàtọ̀ síra wọn. ní túmọ̀ sí pé ẹlòmíì ń wa ní aago méje ó kù o ti ja rẹ̀ ẹlòmíì sínú láago méje kù ogún ìṣẹ́jú àwẹ̀ ti já. ládùúgbò kan jọ kan láàrún rọmọdọ́ yìí náà ni èmi kan bọ̀ ni òjò rọ̀ ń wọ́n á gbáwájú ilé àwọn kan kọjá èmi sì pẹ́ ń ta kí n tó wọlé mo sáré pé èmi tí mo táyì fúnra pé mo mọ̀ pé ah kí sinú tó tó màá ti kí ni o màá ti délé mo sá fẹsẹ̀ rìn lọ mo ti fẹsẹ̀ rìn lọ mo sáré pé àwọn brọ́dà àwọn sísà wọ́n sàn jẹ wọ́n mú ọsàn ní ẹ̀gbẹ́ mọ́ọ̀sì hmm, sísìn ti tó ni mo tún á yẹ aago mi ò máa rí kókò tí ì tó. ìyìn ilé lọ bá wọn bí wọn wà wípé ẹ̀yin sì ń ní ìsìn sínú o kò tí ì tó mọ̀kà lọ lé ní tèmi. ìtí á sì ṣe ìní pé òjò tó súnjọ yẹn wọ́n ní náà ṣe kí o náà ti wọ̀ ni kò sì yóò rí ká fura sáàrin dáadáa. ọba lónìí dáadáa òórùn tààrọ̀ àmọ́ ma tún tun tá a sọ yìí àwọn tó sọ pé bóyá six fifty or six or six eh, forty ni a ti kí ni o láti inú ní òní àmọ́ mọ́ a sọ ṣùgbọ́n àwa tá a bá ń pè àkọ́nà sọ wa pé ọ̀ya lọ sínú rárá tọ́ tóorùn bá ti wọ̀ ni sọ pé a lọ sínú wọ́n pinnu wò pinnu òun bá wọ̀ ni ṣùgbọ́n wọn náà tó sọ pé oòrùn wọ̀ kìsàmà tó jọ ọjọ́ lẹ́sùjò bóòrè òórùn wọ̀ ọ̀hán ti tó bá ti pèrò náà tọ́pọ̀ ọ̀fẹ́ sọ táìmù pé kì í ṣèrú lọ́fẹ́ pè ọ̀fẹ́ sí ẹnu àwọn aláwẹ̀ tí a ti tì yẹn sí ilẹ̀ nǹkan sọ ìgbà tó òrùn sí kí ni o ti ń wọ̀. nígbà bá wa sọ ni o ọwọ́ àpérò torí lọ́dọ̀ ọtí alẹ́ Yorùbá àwọn èèyàn ń wo bóòrùn wọ̀ bóòrùn ìtí muhasin bá ti wí náà wọ́n sì kíni o òní wọ́n tẹ̀lé tó bá ti pèrún àwọn ti pèrún so kálukọ́ náà bá wọn sì kíni o bá wọn jẹun. eléyìí ni àkíyèsí mi nínú àwọn àkíyèsí tá a rí kí aláwọ̀ kọ́ sẹ́ni kọ̀ọ̀kan alẹ́ sáré torí pé afẹ́ mọ́yàtọ̀ láàrin wíwá wa sí mọ́ṣáláṣí yìí àti mọ́ṣáláṣí ibòmíì tẹ́yìn tẹ́yìn bá ń ṣubú nínú àṣìṣe wọn ò ní pèlú àkíyèsí tora wọn nǹkan tá a bá ṣe bíbà yìí ẹlòmíì ọmọ fi wà nígbà ọba délé lórí à àwọn súnà tuba àwọn súnà gan nígbà tó ń rí gan àwọn kan kírun àwọn kan ń ṣẹjọ kí á ní tó kí ni tuntun bẹ. so tá a bá ń ṣe súnà ẹ ká máa fi àwòkọ́ṣe rere àdẹ́gbọ́ Muhammad sallallahu alaihi ẹ jẹ́ ká fi hàn àwọn èèyàn tó máa kọ́ sí tí wọ́n mọ̀ bí ò lè kí kan ló fi ẹ̀jẹ̀ adúró yẹn àbí alọ́sùn àtàlà kọ́ máa ba iṣẹ́ rẹ̀ wá jẹ́ o ọmọ jìkà ní òfò wa náà ba iṣẹ́ rẹ̀ wá jẹ́ alọ́ òní ìbàjẹ́ ìyẹn náà ló sábà bẹ́ẹ̀ alọ́kọ́mọ́ jìkà fi ọwọ́ ara wa ba iṣẹ́ rẹ̀ wá jẹ́ tó sì kù nínú Ramadan yìí náà alọ́sùn àtàlà ó jìkà lè gbà á ní tí ó bá ṣẹ̀ríà lọ tí ó bá súnà náà lọ kó sì má dùn ẹnì kọ̀ọ̀kan ní ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم تقبل صيامنا وقيامنا اللهم تقبل صيامنا وقيامنا اللهم تقبل صيامنا وقيامنا ووفقنا بليلة القدر واجعلنا من الذين يصومون رمضان إيمانا واحتسابا ويقومون رمضان إيمانا واحتسابا ويوفقون بليلة القدر اللهم استجب دعانا اللهم استجب لنا وأجب دعواتنا برحمتك يا ارحم الراحمين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب نعم نجو قوانا أوريا آية يا ولا تدو يا شيخ مبرودة الحمد لله رب العالمين آية تعدو للوريني nígbà tá a wá dó lórí alihamudulilayi rabbil alamin àwa yà àpẹkasi oríṣiríṣi ọ̀nà ibi a ti ń sọ̀rọ̀ nípa alihamudulilayi rabbil alamin ibẹ̀ láti yàgbá lọ sínú tawhid tá n pè ní akida níbòmí tawhid àbí akida yìí ó ní í ṣe pẹ̀lú ìsẹ̀mí àtàjẹ́lẹ́sìn islam. àkídéyàn ọ̀bá lálàáfíà tá à pè ní tawhid gbogbo sẹ́tẹ̀yìn bá ń sin kò ní fẹ́ lálàáfíà torí pé ìrun tá a wá kí làárọ̀ yìí àkídà kan ló ta wájú ká wá a nígbàgbọ́ pé ẹnìkan pa á láti ti ń ṣe àlọ́ láti kí ni o làwa kí adúnwájú ẹ̀ arùkú fún àforíkalẹ̀ fún. ìjọba ẹni pé ìgbàgbọ́ kan ó ti ṣáájú à ń lọ ọbẹ̀ ẹnìkan tá a forí kalẹ̀ fún onídàáni o òní tí o bá ti nígbàgbọ́ nínú Allah yìí tó bá kírun gbàgbà asán ni ìrun ìjínkì. ìgbà tá a débi Alamin a ní ọba gbogbo àgbáláyé the lord of the world. Al-Alam Al-Alam. ماذا تسمع إذا كنت تسمع اخرج أني عالمون عالم ilé ayé kan nu عالمون kan àlàmún àwọn àgbáláyé àwa sọ́nà yìí pé àgbáláyé tọmọdé ènìyàn wà àgbáláyé tẹja wà àgbáláyé tẹyẹ wà àgbáláyé tẹranko wà àgbáláyé tàwọn mọ̀lẹ́kà wà gbogbo oríṣiríṣi àgbáláyé tá a wá wí ẹ̀ń tọ́jẹ́ rọ́bù wọn òun ta ni Allah subhanahu wa ta'ala. arọ́bù ga fúnra ara rẹ̀ tẹ́yẹ́ Yorùbá wọn tún solúwa tàbí wọn pè ní lord lord ẹ̀ń tó ní lord tó ní yìí lóòótọ́ wọn máa ń lò níbòmíì níbi àwọn nǹkan tá a bá nílé ayé lédè larubawa téèyàn bá ní nǹkan lé ayé tí wọ́n fẹ́ fi nǹkan yẹn ti sí ọdún tán wọ́n lè rọ́pò fún ní kínní kan lè máa ń sìn lè máa ń sìn tó ní wà nínú èdè òyìnbó àbí nínú tá a lè pè ní àṣà ti Yorùbá hàn láńlọ́ọ̀dù yìí kìí ṣe lọ́ọ̀dù ti aláwọ̀ lásìkò yìí òǹkọ́ la gbàlérò bẹ́ẹ̀ náà sì ni rọ́bùlì mẹ́ǹsìl bàbá ńlé tá a yẹn mẹ́gídá kìí ṣe aláwọ̀ lásìkò yìí òǹkọ́ la gbàlérò pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n tó bá nìkan nìkan kì í nìkan káwá dákẹ́ tó bá nìkan ẹni tó ní o ò ní Allah subhanahu wa ta'ala yìí kí ni ìtumọ̀ ẹ̀ pọ̀ nínú tí mo rọ́pò ni pé alábòjútó yẹ pé Allah ni mójútó ẹnìkọ̀ọ̀kan wa Allah ni sikini o ni mójútó ẹnìkọ̀ọ̀kan wa. òní nǹkan nínú tí ni kíni o òní torí ni a ti máa ń lò mójútó nǹkan. tó bá mójútó nǹkan lọ́nà tó gbà tó tọ́ tó yẹ ní ti ẹ̀sìn wọ́n sọ pé rabbaniyun rabbaniyun yẹn pé wọ́n mójútó ní ti dáadáa ní ti rere àwọn yẹn ni aláwọ̀ rè aláwọ̀ tọ́jú wọn wọn wá sí ti aláwọ̀ wọ́n sọ pé tó gbọ́dọ̀ rọ́pò náà fọ́rẹ̀ òun náà wá láti fi tẹ́rbíyà kí yóò ṣe tọ́jú kéèyàn sì tọ́jú nkan ó mójútó ọtọ́jú rẹ̀ tẹ́bá ní rọ́bà fúlàánù wàlàdàhù lágbájá mójútó kí ni ó mójútó ọmọ rẹ̀ ó fọlẹ́kọ̀tọ́ yẹ. wọ́n ní alógbólóhùn alamin lákòjọpọ̀ ó lè bá kó gbogbo ẹ̀dá sínú àtàwọn màláíkà àtẹyẹ gbogbo ẹ̀ yàtọ̀ fún ni o yàtọ̀ fún Allah subhanahu wa ta'ala. alihamdulilahi rabbil alamin. lẹ́yìn rẹ̀ arrahman rahim a ti sọ̀rọ̀ pa rahman rahim nígbà tá a débi bisimilahi rahman rahim ṣùgbọ́n kàkàtà kàfi kún ó ní pé arrahman arrahim nǹkan kan ló kulẹ̀ méjèèjì nǹkan kulẹ̀ méjèèjì ní rahman ìkẹ́ ìkẹ́ ló kulẹ̀ méjèèjì ìkẹ́ tó wà kulẹ̀ méjèèjì yìí bóun láti wá lo rahman fúkan tá a lo rahim fisikini fúkòókò wọn dà wípé látàrí pé bá a ṣe lò ó ó ń yàtọ̀ síra wọn. tá sọ pé rahman ó ń túmọ̀ sí pé ìròyìn kan tó wà pẹ̀lú Allah ní gbogbo ìgbà. ìròyìn kan tó wà pẹ̀lú o tó wà pẹ̀lú Allah ní gbogbo gbà a bá sọ pé rahim ìròyìn kan tó wà pẹ̀lú iṣẹ́ tí Allah ṣe kíni o tó ń ṣe ni kíni lè má fẹ́ yé díẹ̀ nínú ìmọ̀ àkídà wọ́n máa sọ pé kíní kan asifatul ire bidatillah ìrètò ìpètò ọ̀wà lọ́dọ̀ Allah àwọn ọ̀rọ̀ ìkan wà tó yẹ àlàfi ìlìlá yọ̀ọ́ tọ́ka lérí kíni o lérí iṣẹ́ Allah nínú ọkọ̀ Allah nínú yẹn ni al ọba ṣẹ̀dá abẹ́ẹ̀kọ́ ni. ìròyìn ọwọ́ pẹ̀lú ẹ̀ tọ́ba tó ti wá ń dá nǹkan tí sàn dá ti ń dá ọba àkẹ́ni ìkẹ́ wà tabatari àwọn ìkẹ́ rẹ̀ ti ń sọ̀kalẹ̀ ó sì ṣe yẹn yẹn kó ń sẹ́ẹ̀dì àwọn kíni o àwọn akẹ́yẹ sílẹ̀ ayé ni. tọ́ba tí wàá sẹ́ẹ̀dì ìkẹ́ sílẹ̀ ayé láti wá lu rahim ló jẹ́ pé tọ́ba gbọ́ ọ sọ pé wàkàna bílmù mìnínà rahima Allah subhanahu wa ta'ala ó sì jẹ́ olùkẹ́ fáwọn wo àwọn onígbàgbọ́ òdodo. kò ní sọ pé wà kánà bil mu'mina rahmana rárá torí pé ìkẹyìn sí kí ni ó sì sọ lábala bẹ́ẹ̀ àwọn kan wò nínú àwọn mìíràn pé gbólóhùn rahman ìròyìn kan tó dá dúró fún rẹ̀ ní ẹ̀sà àròyìn ni. tọ́jà wípé a gbọ́dọ̀ fi pé nǹkan mi ju àlọ́ nìkan lọ ẹ bá ti sọ́rí. rahmanu yìí alawosini faalan nínú gbólóhùn rahima rahim alawosini faayil láti nínú gbólóhùn rahima bákan náà ìkẹ́ìkẹ́ ṣùgbọ́n ìkẹtí ń bẹ lára gbọ́dọ̀ rahman àwọn èèyàn lọ́fẹ̀ẹ́ jújú èyí tí ń bẹ lára kíni lọ lára rahim lọ bó ló ṣe rí bẹ́ẹ̀ ìgbà tá a tún ní jẹ tàbí jẹrin a ní yọ kẹ gbogbo ẹtí kíni o ti ń bẹ láyé tó bá dé ọgbẹ́lẹ̀ àkíyàmà àwọn tó ṣe ti ẹnìkan ní ṣe kíni o ní ọ̀sán lẹ́sà. a ní bisimilahi rahman rahim a ní pẹ̀lú orúkọ allah abẹ́ẹ̀kọ́ ni tàkà sọ pé a bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ allah wọ́n ní wáyé tá a sọ bisimilahi rahman rahim tá a sọ pé bilahi rahman rahim bilahi rahman rahim ẹ̀rí sọ a sọ pé bisimilahi adakọ̀ ismu àbí ani bisimilah rahman rahim pẹ̀lú orúkọ allah mo bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ allah kí ló sọ pé bilah ṣebí aláwọ náà ń fẹ́ kọ́ bá ń dá sí dáǹsì tẹ́lẹ̀ káfi sọ pé bìlá kámá fi ismu sí ma wọn ni kí ló dé tẹ rí bẹ́ẹ̀ tá a sọ pé bisimilá tá a sọ pé bìlá wọn ni orí bẹ́ẹ̀ látàrí ká lè mọ ìyàtọ̀ nígbà tá a bá ń ṣe àdúrà àtìgbà tá a bá ń búra ká lè mọ ìyàtọ̀ nígbà tá a bá ń ṣe àdúrà a bá ṣe kí ni o tá a bá ń búra ìbúra pé a bá ṣúyà tá à ń tábùra pé tó kíní yìí bó ṣe rí ni kíní yìí kò rí bẹ́ẹ̀ mo fi aláwọ̀ búra ká lè mọ̀ yẹn láàrin ìgbà tá à ń búra àgbà tá à ń ṣe kíní o tá à ń tọrọ dáadáa tá à ń tọrọ àlùbáríkà lọ́dọ̀ Allah wọ́n tá a bá ń tọrọ dáadáa tá à ń tọrọ àlùbáríkà lọ́dọ̀ Allah à á sọ pé bísímìlá torí pé àlùbáríkà ń bẹ lára gbọ́dọ̀ bísímìlá ṣùgbọ́n tá a bá fẹ́ sọ pé tó àwọn afẹ́ búra a sọ pé bìlá wàllá tàllá bá a ṣe máa ń wíru ẹbẹ́ kọ́ ni wọ́n ní èyí tá a fi wá àlùbáríkà àti tá a fi kíni o tá a fi búra. wọ́n náà lo bi ní ààyè tó dé kó ti lo bismillah. ọ̀rọ̀ pé billahi rahman rahim kò sì máa bá tó ń lọ. tọ́ ọba súnà àti bá yé dáadáa wọ́n rò kó ń búra ni o ìtọ́kọ̀ mi ni pé. bisimilahi rahmani rahim. tọ́yẹ́ pé ìkẹ́ni ọ̀nbẹ́ni rahman ìkẹ́ni ọ̀nbẹ́ni rahim wáyé tó fi akọ méjèèjì pọ̀ tí òfin dúró lórí ẹ̀yọ kan kọ́ bisimilahi rahman. tó bá sọ bisimilahi rahmani rahim. wọ́n ní orí bẹ́ẹ̀ látàrí pé Allah subhanahu wa yin ara rẹ̀. àwọn kan náà pé arahim. ọ ajẹ́ ń tá a fi ṣe emphasize tá a fi kan tàkọ́kọ́ a fi kan pa rahimi náà a fi kí a fi kan rahman a fi fún ní agbára. wọ́n ní máa ń rí bẹ́ẹ̀ ní fi ẹ́ pé ìkànnì àwọn ọmọ àti ń jẹ́ muhammad bin yazid ọ sọ pé ìtumọ̀ ẹni pé tàfọ́ dolon bá a da ọ̀la lẹ́yìn ọ̀la wà ìnìhàn bá a àti ìkẹ́ lẹ́yìn ìkẹ́ arahman arahim. pẹ̀lú bákan náà tasu bisimilahi rahman rahim alihamdulilahi rabbil alamin arahman arahim lẹ́yìn rẹ̀ ní kíni máàlìkì yawmiddi máàlìkì yawmiddi yìí ìtumọ̀ rẹ̀ ni pé ọba tó ní kápá lérò ọjọ́ ẹ̀san sẹ́rí adin lédè lábáwá ọkọ ní ìtumọ̀ méjì kan náà ìtumọ̀ méjì kan bẹ fún adin lédè lárúbáwá adinu àkàkọ́kọ́ òní ẹ̀sìn ìkó òkú òní kíni òní ẹ̀san máàlìkì omi dín bíbáyìí ẹ̀san lọ́gbà lérò kìí sí kíni o kìí sí ẹ̀sìn. ìtumọ̀ ni pé ọba tó ní kápá lórí gbogbo àlá